lúùkù orí kẹrìnlélógún. ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kìíní ọ̀sẹ̀ wọ́n wá sí ibojì wọ́n mú òróró olóòórùn dídùn tí wọ́n ti tọ́jú lọ́wọ́ wọ́n rí i pé wọ́n ti yí òkúta kúrò ní ẹnu ibojì nígbà tí wọ́n wọ inú ibojì wọn kò rí òkú jésù olúwa bí wọ́n ti dúró tí wọn kò mọ ohun tí wọn yóò ṣe bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin méjì kan bá yọ sí wọn wọ́n wọ aṣọ dídán ẹ̀rù bà àwọn obìnrin náà wọ́n bá dojú bolẹ̀ àwọn ọkùnrin náà wá bi wọ́n pé kí ló dé tí ẹ fi ń wá alààyè láàrin àwọn òkú kò sì níhìn ó ti jí dìde ẹ rántí bí ó ti sọ fún yín nígbà tí ó wà ní Gálílì pé dandan ni kí a fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn burúkú lọ́wọ́ kí wọ́n kàn án má àgbélébù àti pé kí ó jí dìde ní ọjọ́ kẹta. wọ́n wá rántí ọ̀rọ̀ rẹ̀ wọ́n bá kúrò ní ibojì náà wọ́n padà lọ sọ gbogbo nǹkan tí wọ́n rí fún àwọn ọmọ ẹ̀yìn mọ́kànlá àti gbogbo àwọn yòókù maria magdalene àti johanna àti maria ìyá jacobu àti gbogbo àwọn yòókù tí ó bá wọn lọ ni wọ́n sọ nǹkan wọ̀nyí fún àwọn àpòstélì ṣùgbọ́n bí ìsọkúsọ ni gbogbo ọ̀rọ̀ yìí rí létí wọn wọn kò gba ohun tí àwọn obìnrin náà sọ gbọ́ ṣùgbọ́n pétérù dìde ó sáré lọ sí ibojì náà nígbà tí ó yọjú wo inú rẹ̀ aṣọ funfun tí wọ́n fi wé òkú nìkan ni ó rí ó bá padà sí ilé ẹnu yà á ohun tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ kan náà àwọn méjì nínú àwọn ọmọ ẹ̀yìn ń lọ sí abúlé kan tí ó ń jẹ́ Imáúsì ó tó bí ibùsọ̀ méje sí Jerúsálẹ́mù wọ́n ń bá ara wọn jíròrò lórí gbogbo ohun tí ó ṣẹlẹ̀ bí wọ́n ti ń bá ara wọn jíròrò tí wọ́n ń bá ara wọn jiyàn Jésù alára bá súnmọ́ wọn ó ń bá wọn rìn lọ ṣùgbọ́n ó dàbí ẹni pé a dì wọ́n lójú wọn kò mọ̀ pé òun ni ó bá bi wọ́n pé. kí ni ẹ̀ ń bá ara yín sọ bí ẹ ti ń rìn bọ̀ kí ló dé tí ojú yín fi rẹ̀wẹ̀sì bẹ́ẹ̀. ọ̀kan nínú wọn ti ń jẹ́ Kílópàsì dá a lóhùn pé. ṣé àlejò ni ọ́ ní Jerúsálẹ́mù ni tí o kò fi mọ ohun tí ó ṣẹlẹ̀ níbẹ̀ ní àárín bí ọjọ́ mélòó kan yìí. Jésù bá bi í pé bíi kíni. wọ́n dá a lóhùn pé. àwọn ohun tí ó ṣẹlẹ̀ sí jésù ará násárẹ́tì ni wòlíì ni iṣẹ́ rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ sì fi agbára hàn níwájú ọlọ́run àti gbogbo ènìyàn ṣùgbọ́n àwọn olórí àlùfáà àti àwọn ìjòyè wá fà á fún ìdájọ́ ikú wọ́n bá kàn án mọ́ àgbélébùú òun ni àwa ti ń retí pé yóò fún Ísírẹ́lì ní òmìnira àti pé ju gbogbo rẹ̀ lọ ọjọ́ kẹta nìyí tí gbogbo rẹ̀ ti ṣẹlẹ̀. ṣùgbọ́n àwọn obìnrin kan láàrin wa sọ ohun tí ó yà wá lẹ́nu wọ́n jí lọ sí ibojì wọn kò rí òkú rẹ̀ wọ́n wá ń sọ pé àwọn rí àwọn áńgẹ́lì tí wọ́n sọ pé ó ti wà láàyè ni àwọn kan nínú wa bá lọ sí ibojì wọ́n bá gbogbo nǹkan bí àwọn obìnrin ti wí ṣùgbọ́n wọn kò rí òun alára. ni jésù bá dá wọn lóhùn pé ẹ̀yin aláìmọye wọ̀nyí ẹ lọ́ra púpọ̀ láti gba ọ̀rọ̀ tí àwọn wòlíì ti sọ dandan ni pé kí mẹ̀sáyà jìyà kí ó tó bọ́ sínú ògo rẹ̀. jésù wá bẹ̀rẹ̀ sí túmọ̀ gbogbo àkọsílẹ̀ nípa ara rẹ̀ fún wọn ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé mòósè títí dé gbogbo ìwé àwọn wòlíì nígbà tí wọ́n súnmọ́ abúlé tí wọ́n ń lọ jésù ṣe bí ẹni pé ó fẹ́ máa bá ìrìn àjò rẹ̀ lọ ṣùgbọ́n wọ́n bẹ̀ẹ́ púpọ̀ pé dúró lọ́dọ̀ wa ọjọ́ ti lọ ilẹ̀ ti ṣú. ni ó bá bá wọn wọlé ó dúró lọ́dọ̀ wọn nígbà tí ó ń bá wọn jẹun ó mú búrẹ́dì ó súre sí i ó bù ú ó bá fi fún wọn ojú wọn bá là wọ́n wá mọ̀ pé Jésù ni ó bá ara mọ́ wọn lójú wọ́n wá ń bá ara wọn sọ pé. ọ̀rọ̀ rẹ̀ mú wa lọ́kàn bí ó ti ń bá wa sọ̀rọ̀ lọ́nà àti bí ó ti ń túmọ̀ ìwé mímọ́ fún wa wọ́n bá dìde lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n padà lọ sí Jerúsálẹ́mù wọ́n bá àwọn ọmọ ẹ̀yìn mọ́kànlá àti àwọn tí ó wà pẹ̀lú wọn níbi tí wọ́n péjọ sí àwọn ni wọ́n wá sọ fún wọn pé. olúwa ti jí dèdè ní tòótọ́ ó ti fara hàn sí Mónì. ni àwọn náà wá ròyìn ìrírí wọn ní ojú ọ̀nà àti bí wọ́n ti ṣe mọ̀ ọ́n nígbà tí ó bu búrẹ́dì bí wọ́n ti ń sọ àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ Jésù alára bá dúró láàrin wọn ó ní. àlàáfíà fún yín wọ́n ta gìrì ẹ̀rù bà wọ́n wọ́n ṣe bí iwin ni ṣùgbọ́n ó ní. kí ni ń bà yín lẹ́rù kí ni ó mú iyèméjì wá sí ọkàn yín ẹ wo ọwọ́ mi àti ẹsẹ̀ mi kí ẹ rí i pé èmi gan-an ni ẹ fọwọ́ kàn mí kí ẹ rí i nítorí iwin kò ní ẹran ara àti egungun bí ẹ ti rí i pé mo ní. nígbà tí ó wí báyìí tán ó fi ọwọ́ rẹ̀ àti ẹsẹ̀ rẹ̀ hàn wọ́n nígbà tí wọn kò gbàgbọ́ síbẹ̀ nítorí pé ó yà wọ́n lẹ́nu àti pé wọn kò rí bí ó ti ṣe lè rí bẹ́ẹ̀ ó bi wọn pé. ṣé ẹ ní nǹkan jíjẹ níhìn-ín. wọ́n bá bù nínú ẹja dídín fún un ó bá gbà á ó jẹ ẹ́ lójú wọn ó bá sọ fún wọn pé. ọ̀rọ̀ tí mo sọ fún yín nígbà tí mo wà lọ́dọ̀ yín nìyí pé dandan ni kí ohun gbogbo tí a sọ nípa mi kí ó ṣẹ gẹ́gẹ́ bí a ti kọ wọ́n sílẹ̀ nínú ìwé òfin Mósè àti nínú ìwé àwọn wòlíì àti nínú ìwé orin Dáfídì. ó bá là wọ́n kí ìwé mímọ́ lè yé wọn ó wá tún sọ fún wọn pé. bẹ́ẹ̀ ni ó wà ní àkọsílẹ̀ pé mẹ̀sáyà gbọ́dọ̀ jìyà kí ó sì jí dìde kúrò nínú òkú ní ọjọ́ kẹta àti pé ní orúkọ rẹ̀ kí a máa wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní gbogbo orílẹ̀-èdè ohun tí ó bẹ̀rẹ̀ láti Jerúsálẹ́mù ẹ̀yin ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí n ó rán ẹ̀bùn tí bàbá mi ṣe ìlérí sí orí yín ṣùgbọ́n ẹ dúró nínú ìlú yìí títí agbára láti òkè wá yóò fi sọ̀kalẹ̀ sórí yín Jésù bá kó wọn jáde lọ sí Bẹ́tánì ó gbé ọwọ́ rẹ̀ sókè ó súre fún wọn bí ó ti ń súre fún wọn bẹ́ẹ̀ ni ó ń gòkè lọ kúrò lọ́dọ̀ wọn ni a bá fi gbé e lọ sí ọ̀run àwọn ọmọ ẹ̀yìn júbà rẹ̀ wọ́n bá fi ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ padà lọ sí Jerúsálẹ́mù inú tẹ́ḿpìlì ni wọ́n ń wà nígbà gbogbo tí wọ́n ń fi ìyìn fún Ọlọ́run